tẹ́ bá ti wá ṣe báyẹn tán ó lè jẹ́ pé ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta bí kinní yẹn bá ṣe ń jáde tó ni wọ́n fi mọ iye ìgbà tí wọ́n fi dé ibẹ̀ nígò táwọn ẹ̀jẹ̀ burúkú bá ti wá jáde tán bẹ́ẹ̀ wọ́n lè wá fi òróró abatu sauda wọ́n lè fi pa ibẹ̀ lójú. ojú ibi tí wọ́n sá nígbẹ́rẹ́ yẹn wọ́n fi pa ojú rẹ̀. gbẹ́rẹ́ tá a wá sí yẹn nítorí ká lè rí ẹ̀jẹ̀ burúkú tó wà nù ara fà jáde Islam ṣe ní ẹ̀tọ́. pẹ̀lú àlàyé tí mo wá ṣe nísìn ó ti wá túmọ̀ sí pé à ń láti yiri gẹ́rẹ́ wò dáadáa ṣé èyí tó bọ́ sí abẹ́ haramu ni àbí èyí tó bọ́ sí abẹ́ halal àti mú ìtọ́ka wá níbi tí gẹ́rẹ́ ti jẹ́ haram wípé ọmọ ìyá ìlà kíkọ sára onígbẹ́rẹ́ jẹ́ ìsìláàmù sì ṣe ká kọlà sára ó ṣe ní haram a tún mú sí wá ibi tí gbẹ́rẹ́ tó ti jẹ́ halal ibẹ̀ ni a ti mú ọ̀rọ̀ ìjàmọ̀ wá dídégò wá tó jẹ́ pé kò sí bíyàn ṣe fẹ́ dégò láì ní sin ibẹ̀ ní gbẹ́rẹ́. so a jẹ́ pé ọ̀rọ̀ gbẹ́rẹ́ ó lè jẹ́ haram ó sì lè jẹ́ halal. ìgbàwo wá ní gbẹ́rẹ́ ó wá jẹ́ haram ìgbàwo sì ní gbẹ́rẹ́ máa jẹ́ halal nítorí pé abára wa nílẹ̀ Yorùbá ní ibi tó ga sí pé ọ̀nà kan pàtàkì nínú àwọn ọ̀nà tí Yorùbá máa ń gbà á ṣètọ́jú ara wọn òun ni ìlànà gbẹ́rẹ́ sísín. Si ká mọ́ gbàgbé yorùbá ò mọ tí ń jẹ́ ìjàmọ̀ àbá ìjàmọ̀ ṣíṣe lọ́wọ́ àwọn baba ńlá wa ohun tí yorùbá mọ̀ òun ni ìlà kíkọ èyí tó jẹ́ haramu nínú ìran gbẹ́rẹ́ ni yorùbá mọ̀ èyí tó jẹ́ halali yorùbá ò mọ̀ ọ́. bí ọba bá gá sí wípé ọ̀ràn yorùbá ọmọ sórí ọ̀wọ́ pé èyí tó jẹ́ haramu ò ní wọ́n mọ̀ tó bọ́ sí abẹ́ ẹ̀là kíkọ ìbámasàn fún yorùbá ìbásàn gbẹ́rẹ́ gẹ́gẹ́ bí ìlànà ògùn lílò nílẹ̀ yorùbá èyí tó pọ̀ jù nínú ẹ̀ ọmọ ń jẹ mọ́ àṣíríkù àti àlùkùfùrù àṣíríkù àti àlùkùfùrù. Yorùbá náà ní ìlànà gbẹ́rẹ́ tó ìjàmà àmọ́ tí kìí ṣe ìjàmà. ọjọ́ ìjàámà ni. èyí tí yorùbá mà tó jọ ìjàámà yẹn kò wá pọ̀ kò pọ̀ rárá bóyá ló pé mẹ́ta bóyá ló pé mẹ́ta mo mọ méjì ń bẹ̀ ìkíní. E bí nǹkan bá dì sí yorùbá lára yorùbá a máa sá ibẹ̀ ní gẹ́rẹ́ tí nǹkan bá dì tó yọ yorùbá a máa sá ojú ibẹ̀ ní gẹ́rẹ́ láti bu ẹ̀pá sí i ó ti jọ ìjàmọ̀ nù ìyẹn máa jẹ́ ẹ̀tọ́ torí pé ohun tá à ń ṣe ìjàmọ̀ fún òun náà ni pé ibi tí ń roni lára tá a wá débẹ̀ nígò tá a sa nígbẹ́rẹ́ tí àwọn ẹ̀jẹ̀ burúkú fi jáde ọ̀là ń pè ní hijama tí yorùbá náà bá wá sá ojú ibi tó wú tàbí ojú ibi tí ń ro wọ́n tí wọ́n bá sá ibẹ̀ nígbẹ́rẹ́ àwọn ògbọ́gbọ́n káwọn kọ́kọ́ fa ẹ̀jẹ̀ burúkú yẹn jáde àwọn ògbọ́gbọ́n rẹ̀ ń ti wọn. ibi tí òye tí wọ́n mọ̀ ni pé kí wọ́n sá ojú ibi tí bá ń ró èèyàn kí wọ́n sá ní gbẹ́rẹ́ kí wọ́n á bu ẹ̀pa sí i ohun tí wọ́n máa ń bù sí lójú ni ẹ̀pa. E wọ́n bu ẹ̀pà síbẹ̀ tó bá ṣe kò ń gẹ́ ẹ fífẹ́ bí ọlọ́run aró sì tu onítọ̀hún gẹ́gẹ́ bí aró sì tu oníhìjàmà ọ̀nà kan nìyẹn ìyẹn bọ́ sí abẹ́ halal ọ̀nà kejì tó tún jọ ìyẹn nínú ìlànà ògùn Yorùbá kìí ṣe wíwú ara kìí ṣe pé bìkan wú nínú ara bí kò ṣe pé ríro ríro tàbí ẹ̀fọ́rí. nínú ìlànà ògùn Yorùbá tí orí fífọ́ bá ń da ẹnìkan láàmú orí fífọ́ yorùbá ní gbẹ́rẹ́ ẹ̀fọ́rí wọ́n ní gbẹ́rẹ́ ẹ̀fọ́rí tó jẹ́ pé wọ́n sin orí yẹn ní gbẹ́rẹ́ káàkiri káàkiri káàkiri wọ́n sin wọ́n wàá bu ẹ̀pa wọ́n wàá bá fi rá. wọ́n ń pe àrùn kan ní aromọléegun. aromọléegun ìran ara ríro náà ni òun náà ọlọ́mọ fi ṣe wá gbẹ́rẹ́ aromọléegun ọ wà lọ́dọ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n sá ibi ẹsẹ̀ yẹn wọ́n sá ń gbẹ́rẹ́ káàkiri káàkiri káàkiri fi ẹ̀pa tí wọ́n ti wọ́n fi pa ojú ẹ̀. méjì tí mo mọ̀mọ́ Yorùbá nìyẹn tó ní í ṣe pẹ̀lú àìsàn ara àìlera ara méjèèjì yẹn ó lè bọ́ sí abẹ́ hijama pẹ̀lú májẹ̀mú májẹ̀mú náà ni pé nǹkan méjì ni tí wọ́n ṣe yẹn wọ́n sá ibi tí ń ro ènìyàn nígbẹ́rẹ́ tàbí ibi tí ń fọ́ èèyàn wọ́n sa nígbẹ́rẹ́ aspect kan nìyẹn aspect kejì òun ni nǹkan tí wọ́n fi pa ojú ẹ̀ ẹ rí i pé lánàá ńgbà tá sọ̀rọ̀ oògùn a ní oògùn ó lè jẹ́ ẹbọ ìdájọ́ oògùn ó lè jẹ́ ẹbọ ẹbọ ńlá ìdájọ́ ògùn ó sì lè jẹ́ haramu ìdájọ́ ògùn ó sì lè jẹ́ halal. ibi tọ́rọ̀ kù sí nìyẹn ní ti gbẹ́rẹ́ tá a sín nítorí ìrora tàbí ẹ̀fọ́rí ibi tí ọ̀rọ̀ Yorùbá kù sí nìyẹn nítorí pé Yorùbá kò sí èèwọ̀ lọ́dọ̀ Yorùbá. kò sí èèwọ̀ lọ́dọ̀ wọn kò sí nǹkan tí Yorùbá ò lè fi ṣoògùn ohun tá à ń pè ní ẹ̀pa yẹn kì í ṣe gbogbo ìgbà ní máa ní èròjà haramu nínú ṣùgbọ́n àwọn kan ń bẹ tí máa ní èròjà haramu nínú. ohun tó jẹ́ èròjà ẹ̀pà yẹn tí gbogbo ẹ̀ bá ti jẹ́ halal tí wọ́n bù sí ojú ibi tí wọ́n sá ń gbẹ́rẹ́ láti lè lé ẹ̀fọ́rí lọ láti lè lé ibi tí ń ro ènìyàn lọ fàhádà halalun ẹ̀tọ́ nìyẹn mo sọ nínú ọ̀rọ̀ mi wípé ibi tí Yorùbá máa ń lo gbẹ́rẹ́ sí more than ninety percent ọmọ ń jẹ mọ́ ìdájọ́ rẹ̀ ó jẹ mọ́ síríkù tàbí kó jẹ mọ́ kúfúrú ọ̀wọ́ bí ọ̀nà kan tàbí méjì òun nìkan òun ló jọ hijama nínú ìlò ògùn Yorùbá àwọn ọ̀nà yòókù tí Yorùbá máa ń lo gbẹ́rẹ́ sí èèwọ̀ ni fún mùsùlùmí láti débẹ̀ èèwọ̀ pọ́ńbélé ni kódà ó lè sọ mùsùlùmí di ẹlẹ́bọ. ẹni tí ò sín gbẹ́rẹ́ ara ríro tí ò sí gbẹ́rẹ́ ẹ̀fọ́rí tàwa bi léèrè pé gbẹ́rẹ́ kí lo sí lọ́dọ̀ Yorùbá ọmọ tí bá ń fẹ́wọ́ gbẹ́rẹ́ ọmọ tí ń fẹ́wọ́ ń bẹ tí wọ́n yà sí ní ojú. lọ́dọ̀ Yorùbá gbẹ́rẹ́ má jẹ oúnjẹ ojú oorun ọ wà. tí wọ́n ó sìn yípo ọrùn lọ́dọ̀ Yorùbá gbẹ́rẹ́ mọ́tẹ ògùn mọ́lẹ̀ ó ń bẹ tí wọ́n ó sìn yípo ọrùn ẹsẹ̀ lọ́dọ̀ Yorùbá gbẹ́rẹ́ ànábọ̀ kí wọ́n bá ná ànábọ̀ owó fún yàn Yorùbá ó sìn gbẹ́rẹ́ yẹn sí ọrùn ọwọ́ yípo. lọ́dọ̀ Yorùbá gbẹ́rẹ́ mọ́gùn ọ wà àwọn tí máa ń ṣe ìbàjẹ́ zìnà wọn a sí gbẹ́rẹ́ yípo ìdí wọn nítorí kẹ́mọ́bà lu mọ́gùn. lọ́dọ̀ Yorùbá gbẹ́rẹ́ àdódùn ó ń bẹ èyí tí àwọn obìnrin máa ń sín sí ojú ara. tó jẹ́ pé àṣàkárì tó bá wọbẹ̀ kò ní rántí ilé má. lọ́dọ̀ Yorùbá gbẹ́rẹ́ mọ́dàrí kan ó ń bẹ tí wọ́n máa ń sin sí orí. lọ́dọ̀ Yorùbá gbẹ́rẹ́ ayẹta ó ń bẹ tí ìbọn òfin ní rẹ̀ tán bá ta níbọn. lọ́dọ̀ Yorùbá gbẹ́rẹ́ òkígbẹ́ ó ń bẹ òkígbẹ́ tó jẹ́ pé tẹ́ bá sáyàn kò ní ronú lọ́dọ̀ Yorùbá gbẹ́rẹ́ tí ó ń bẹ. lọ́dọ̀ yorùbá gbẹ́rẹ́ ẹ̀yọ́nú ayé ẹ̀bẹ̀ àgbà ó ń bẹ digbí. lọ́dọ̀ yorùbá gbẹ́rẹ́ ìtajà ó ń bẹ. gbẹ́rẹ́ tí mo ti kálẹ̀ nísìn èwo ni àìsàn ń bẹ̀ Ewo ni ara ríro níbẹ̀ kò sí. ohun tí ẹ̀sìn òwú lẹ̀ fẹ́ ká lo oògùn sí ni ọ̀pọ̀lọpọ̀ gbẹ́rẹ́ Yorùbá máa dúró lé lórí. kódà gbẹ́rẹ́ ojúkójú ó ń bẹ lọ́dọ̀ Yorùbá gbẹ́rẹ́ tí yìí ó sìn tí ó fi máa rírìkúrì ó ń bẹ lọ́tọ̀ gbẹ́rẹ́ tí wọ́n sì sọmọ lójú nítorí kí ojúkójú kó má bàa kó bá ó ń bẹ gbẹ́rẹ́ ìríran àwọn babaláwo ní máa ń sìn yẹn sójú tí wọ́n fi máa rìnà rí ọ̀pọ̀lọpọ̀ irọ́ ó ń bẹ lọ́dọ̀ Yorùbá. gbẹ́rẹ́ bó mo ṣe fẹ́ sọ o gbẹ́rẹ́ kan bẹ tí Yorùbá máa ń sín tó jẹ́ pé ọkọ ọkọ ni ó ọkọ ni ó fún ìyàwó rẹ̀ torí pé ó ń ṣe sìnà iṣẹ́ tí gbẹ́rẹ́ yóò wá ṣe ọ̀kan nínú iṣẹ́ méjì ni. nínú kí àsákàrí àlè kó wọbẹ̀ kó gé mọ́bẹ̀ kí adéǹdérì rẹ̀ kó gé sínú tàbí kí gbogbo àsákàrí rẹ̀ kó má jáde mọ́. gbẹ́yé ẹ̀ gbẹ́rẹ́ ayé ń se wọ́n ó ń bẹ lọ́dọ̀ Yorùbá gbogbo àwọn gbẹ́rẹ́ tá a kà á lẹ̀ yìí èwo ló jẹ mọ́ ara ríro èwo ló jẹ mọ́ ẹ̀fọ́rí kò sí nínú ẹ̀. èyí wá ń fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ gbẹ́rẹ́ tí Yorùbá máa ń sín gbẹ́rẹ́ haramu ni. ọ̀pọ̀lọpọ̀ gbẹ́rẹ́ tí Yorùbá máa ń sín gbẹ́rẹ́ ṣíríkù ni. ohun tí ẹ̀sìn ò fẹ́ ká sín ká lo oògùn sí bí kò ṣe ká máa ka àwọn gbólóhùn tá a máa fi bẹ aláwọ̀ lórí rẹ̀ ó ní Yorùbá máa ń sín gbẹ́rẹ́ lé lórí. àdánwò kejì lára gbẹ́rẹ́ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ gbẹ́rẹ̀ Yorùbá nǹkan jíjó nǹkan jíjó òun ni wọ́n máa kù sí ojú ẹ̀ medically àwọn onímọ̀ ètò ìlera nínú ọ̀rọ̀ wọn ni pé kò yẹ kí nǹkan jíjó kọ́ máa bọ́ sínú sísítẹ́ẹ̀mù wa. kókó kẹta àwọn gbẹ́rẹ́ kan ń bẹ lọ́dọ̀ Yorùbá tó jẹ́ pé gbẹ́rẹ́ odù ifá ni gbẹ́rẹ́ odù ifá Yorùbá lè sí wọ́n lè fi èjì ogbè wọ́n lè fi sígbẹ́rẹ́ ọ̀yẹ̀kú wọ́n lè fi sígbẹ́rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí la bi ọ̀yẹ̀kú kí la bi èjì ìlànà ẹbọ nìyẹn. therefore tá a bá sọ pé haramu ní gbẹ́rẹ́ ó tó bẹ́ẹ̀ nítorí pé gbẹ́rẹ́ tó ní í ṣe pẹ̀lú ara ríro gbẹ́rẹ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀fọ́rí òun kọ́ ni à ń sọ nípa rẹ̀ bí kò ṣe àwọn gbẹ́rẹ́ yòókù rẹpẹtẹ tó jẹ́ pé kò wulẹ̀ lẹ́tọ̀ọ́ ká ti torí àwọn nǹkan wọ̀nyẹn ṣe oògùn à ń bọ̀sibọ̀sí pé a wà sọ pé gbẹ́rẹ́ ló kù tá lójú. nítorí náà ìwọ bá ti sín gbẹ́rẹ́ rí ọ jẹ́rìí sí tí mo ń sọ yìí gbẹ́rẹ́ irú wo ló sín rí ṣé gbẹ́rẹ́ pé ibìkan ru ọ́ wọ́n á bọ̀ sín bẹ̀ wọ́n á bọ̀ fi ẹ̀pá sí i tàbí orí ń fọ́ ọ wọ́n á bọ̀ sín orí yẹn wọ́n bọ̀ fi ẹ̀pá sí i ṣé òun ló sín ni àbígbẹ́rẹ́ ìtajà àbígbẹ́rẹ́ òkígbẹ́ àbígbẹ́rẹ́ ayẹta àbígbẹ́rẹ́ àfòràn àbígbẹ́rẹ́ mọ́dàrí kan àbígbẹ́rẹ́ ọmọ tí ń fẹ́wọ́ nílẹ̀ Yorùbá tí òbí bá kú àwọn ọmọ ẹ̀ kéékèèké wọ́n tún ní gbẹ́rẹ́ tí ẹ máa ń sin sí wọn nígbà yàtẹ̀yìn nítorí kí wọ́n má bàa máa rí bàbá wọn tó kú yorùbá tún ní gbẹ́rẹ̀ lọ́tọ̀ gbogbo ìwọ̀n yẹn pátápátá haramu ni gbẹ́rẹ̀ yorùbá kò làkó ń bi nǹkan ìwọ̀ kò sì làkó nínú ẹbọ nítorí náà fún wípé gbẹ̀rẹ̀ tí Yorùbá máa ń sín kò lákò ń bí èèwọ̀ kò lákò ń bí ẹbọ ló fi já sí pé a sọ pé gbẹ̀rẹ̀ sísín o haramu ni àbí nígbà tí nǹkan bá jẹ́ hundred percent tí ninety eighty tó jẹ́ haram títù jẹ́ halal tẹ́lẹ̀ máa wá bíyàn léèrè pé gbẹrẹ o haramu ni àbí halali kí ló kù tá a sọ a pè ní haram tí wọ́n wá sọ pé òkè tẹ́ bá pé gbẹ́rẹ́ ní haram hijama ńkọ́ òun náà ní gbẹ́rẹ́ nínú a wá sọ pé tó o bá sín irú gbẹ́rẹ́ ti hijama ìyẹn lẹ́tọ̀ọ́ gbẹ́rẹ́ ti hijama ọ wà fún ẹ̀fọ́rí ọ wà fún ara ríro gbẹ́rẹ́ ti ìjàmà ọ wà fún kíni orí fífọ́ àti ara ríro àwọn ó sì wulẹ̀ fa ẹ̀jẹ̀ burúkú yẹn jáde kúrò ń bẹ̀ ni ṣùgbọ́n Yorùbá ò ní fẹ́ ẹ̀jẹ̀ burúkú kúrò ń bẹ́ẹ̀ wọ́n kàn fi ẹ̀pà wọ́ ojú rẹ̀ ni so a jẹ́ pé ohun tó máa jẹ́ conclusion wa ò ní pé gbẹ́rẹ́ o èèwọ̀ ni àyàfi tó wà ń bẹ̀ onígbẹ́rẹ́ tó ní í ṣe pẹ̀lú hijama wallahu a'lam mo fẹ́ bọ́ sí abala kejì insha allah èyí tí ẹ wà pẹ̀lú wa máa padà sí orí máa padà sí live in the next two minutes wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.